ṣàánú fáwọn èèyàn ẹ wò lóyìnbó wọn ò lẹ́sìnbọ̀ wọ́n ní àánú wọn ò dẹ́ fi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dùn wọ́n ẹ wo bá yẹ wọn bó ṣe dùn tó ń dán ẹ̀yin ọmọ kóòtù òjíire kun iṣẹ́ bàtún ti mú sófo dé o ẹ wá gbọ́ ọ̀rọ̀ bàǹtàbàǹtà lẹ́nu ìyá wa ẹlẹ́hàá gbòòwò a ní pé sẹ́ẹ̀ ní ìgbà kan rí àwọn babaláku bàbá wa tó ń ṣe mùsùlùmí tó ń ṣe kìrìsìtẹ́nì tó ń ṣe ìṣẹ̀ṣe ìfẹ́ náà fi ń ṣe é bọ́dẹ̀ ṣe ń ṣe tó wọ́n tún ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti rí oúnjẹ wọn ò dúró lórí ọ̀rọ̀ ẹ̀sìn nìkan àmọ́ nílẹ̀ kóòtù òjíire lásìkò tá a wà yìí ó wá dàbí pé bí ẹ̀sìn yẹn ṣe ń pẹ́ ní nílẹ̀ kó o tó o jíire bẹ́ẹ̀ ló ń sọ wá dọ̀lẹ kò jẹ́ ká mọ nǹkan tó kàn mọ́ bẹ́ẹ̀ sì ni ìṣe ló ń yọ ìfẹ́ kúrò láàrin wa ẹ wò ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù nítorí pé tẹ́ bá rí lásìkò tá a wà yìí àwọn kan ń bínú pé wọ́n ń kí àwọn èèyàn kan fún eh, merry christmas kí ló dé tó fi máa rí bẹ́ẹ̀ ṣe bí ọmọ yorùbá kan náà jọ ni gbogbo wa ṣó yẹ ká máa bára wa jà nítorí ẹ̀sìn ṣó yẹ ká máa lòdì sẹ́sìn kan ṣèbọ́ lọ́run kan náà ni gbogbo wa jọ ń pè àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtòníṣẹ̀ṣe ṣe bí àníyàn kan náà ni wípé à ń pé ọlọ́run ọ̀nà tó oníkálukú kọ̀ gbà mọ ọ̀nà ọlọ́run ti tiẹ̀ ló yàtọ̀ ọ̀tọ̀ ẹni oníkálukú dẹ̀ ló mọ nǹkan tó gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ẹ̀ àmọ́ lásìkò tá a wà yìí ẹ̀sìn yẹn ti wá ń jẹ́ ká máa kẹ̀yìn síra wa kò jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa mọ́ ó ń jẹ́ ká máa kórìíra ara wa ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù torí wípé kó má dàbí pé ẹnukun iṣẹ́ báyìí ti dùn jù ẹ̀yin náà ẹ wá gbọ́ fúnra lára yín lẹ́nu ìyàwó ẹlẹ́hàá gbòwó àwọn ìwọ́n ń ṣiṣẹ́ takuntakun nínú Yorùbá nation wọn ò dẹ̀ tí yéé ṣe o wọ́n sì ń ṣe lọ ni nítorí wípé wọ́n nígbàgbọ́ wípé Yorùbá nation nìkan ló lè fún àwọn ọmọ kóòtù òjìrè ló lè fún wọn láyé wá òun gan pàápàá ló tún lè yọ gbogbo ọpọlọ burúkú tó ti kó sí wa lọ́pọlọ nípa ẹ̀sìn ló lè yọ kúrò torí pé ta bá ń ṣiṣẹ́ kò ní síjọ ṣọ̀gbọ̀n kò ní sí wàhálà ẹ wo ẹ má jẹ́ kí n go fà nínú ọ̀rọ̀ yìí ẹ gbọ́ fúnra yín bí ẹ ṣe ń gbọ́ ẹ má ṣaláì bá wa pín olódùmarè ọba àdániwáyé kò ní jẹ́ kẹ́ rí un gbé sọnù bí ò kì í ṣe bí ọmọ ó dìgbà kan náà ó dàbọ̀ ó dire. gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ojú kan náà lẹ́wà bí ẹja nǹkan gẹ́gẹ́ ẹ wá ń kó báwọn òkú ọ̀la ẹ fẹ́ káwọn òkú ọ̀la kan gbéra ẹ fẹ́ kan gbéra ayé àwọn ọmọ ọlọ́mọ awọ́bọ̀ lójú kan ẹ̀ sọ pé wọ́n ti brainwash wọn pé ilé ayé yẹ ẹ̀wọ̀n ló jẹ́ fún gbogbo wọn o lọ́hùn o náà ti máa jẹ gbádùn dẹra tíṣe ò bá wá bá first grade ibi tó rò pé lọ mú from five man to five lọ̀rọ̀ ẹ̀ máa já sí a kí kálukú lọ padà kò rí kálukú lọ pé ẹlòmíì á tiraka wọ́wọ́wọ́wọ́wọ́ á ṣiṣẹ́ ṣiṣẹ́ iṣẹ́ láyé ẹ̀ nítorí àti lọ sáàjì yìí náà ni ẹ wá tí á dìde kò ní sí kókó ayé yìí ò ní nítumọ̀ sí yín ẹ kí kálukú lọ kó kálukú lọ pé ẹ ṣàánú fáwọn èèyàn ẹ wò lóyìnbó wọn ò nẹ́sìbò wọn ní àánú wọn ò dẹ̀ fi ẹ̀tọ́ ẹlẹ́tọ́ dùn wọn ẹ wo bá yẹ wọn bó ṣe dùn tó ń dán ìkan náà àwọn fọlọ́wà mi wọ́n ti ẹ̀bọ̀ wọ́n ní ìlú yìí o kì í ṣe pé ojoojúmọ́ náà làwọn ń gbádùn torí báwọn ò ṣe àwọn ò jẹ ni àwọn iṣẹ́ tó bá anybody tó bá wọ ìlú ìkọ́ má níṣẹ́ jíjẹ mímu wọn á sì máa fún un ṣé ìjọba nàìjíríà mọ̀ pé bí ń pẹ́ nìkan wọ́n pa wọ́n pín palliative lẹ́nu jọ́ mẹ́ta ìṣódòdò títí wọ́n gbé ráìsì ẹyin sixteen dìríkà fún wọ́ọ̀dù kọ̀ọ̀kan ṣẹ́gbẹ́ ayé rẹ ni ẹ ẹ mọ̀ pé wọ́n ń fi oṣù kóṣì ni àwọn arábìnrin kan tó sọ nínú fídíò ẹ̀fẹ́ yẹn àwọn àgbà ẹ fáwọn lágbọ́dọ̀ kọ̀ọ̀kan òṣì ti bá rú ẹni bẹ́ẹ̀ múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu ni kò tí ì tọ́ títí nínú ọláwò ni tó bá tọwò kó ṣe pé òun náà wà nípa ẹni tó máa pàṣẹ pé jẹ́ iná five k yìí lẹ́sẹ̀kẹsẹ̀ jẹ́ iná two thousand lẹ́sẹ̀kẹsẹ̀ jẹ́ iná ten thousand lẹ́sẹ̀kẹsẹ̀ kò ní sínú ẹ̀ tó máa fún lágbolo dìdí kàráìsì kan á mọ̀ pé wọ́n fẹ́ẹ́ fi òṣìrán òun ni ṣerú èmi ilẹ̀ nìkan fẹ́ pèpè púpè wá bá lé lóò ní pé wèrè padà ìgbà táwọn àfọ ayídẹ ti sọ fún yín pé àníṣe o tá a bá rà àfọ tó ń ṣe bísínẹ́sì kọ́ lọ wò ó dáadáa kò mọ ohun tó ké ẹ máa gbọ́rọ̀ burúkú ń gbòòrò ẹnu mo kí àfọ àwọn ẹlẹ́ṣin ògo ẹlẹ́ṣin ògo àáfà tó máa ń polówó àgbo polówó ọgbà yẹn àáfà yẹn kí àwọn fans yẹ pé happy christmas in advance bàbá yẹn sọ pé ṣọ́ọ̀bù làwọn wà yìí o àwọn wà ní ṣọ́ọ̀bù báyìí àwọn wá ta gáàsì ni pé gáàsì tiẹ̀ tún tà lásìkò ọdún gbogbo dáadáa tó ń ṣe kòkòkò bàtà àáfà yìí ìyẹn rẹ̀ ń lọ múra múra gbé áàjì gbègbà tó nínú rẹ̀ tó ní bísínẹ̀sì rẹ̀ tá a bá ti wá rí kan tó ń ṣiṣẹ́ nínú ẹ̀yìn àáfà orogún òwò ti bẹ̀rẹ̀ ìgbà tí òṣèlú tó kájọ sílé tó fẹ́ máa lọ àwọn èèyàn lọ́wọ́ gbà gbogbo àfa àti ọ̀bà níṣẹ́ tó ń ṣe láyé ajalè àṣẹ fún wọn àfààní wọn túpọ̀ wọn ti papọ̀ àbáyé èèyàn jẹ́ tẹ̀bá wọlé nìkan tó wò pé à ibi tí mo dé yìí ọjọ́ kẹ́mi náà fi ṣẹ́kun omi ìfẹ́ máa lu jìbìtì mi ìfẹ́ máa gbà lọ́wọ́ àwọn èèyàn o mi ìfẹ́ jọ yẹ bẹ́gibẹ́gi ẹ̀ ní kò mú un tó ké àná ìmọ̀ mọ̀ sàlàsàlà ṣe ṣọgbọ́n ṣọgbọ́n lọ bá yẹ ẹyá ìṣàbí ìyàwó ló fẹ́ kọ̀díjà ṣọgbọ́n lọ bá tajà lórí pé ó sọ òtítọ́ ìyẹn fi fẹ́ tó nílò mí pẹ̀lú ọlá mi ẹ̀yin tèmi ẹ̀ wá sọ pé ẹgbẹ́ iṣẹ́ ọlọ́run dání iṣẹ́ ọlọ́run wọlé gbé dání iṣẹ́ ọlọ́run dá kalẹ̀ tó gbélé yín lọ́wọ́ tó fi yín ṣàṣojú mi iṣẹ́ wo ẹ sọ fún wa ká gbọ́ iṣẹ́ ọlọ́run làwọn gbé dání ṣé mo jẹ́ mu gbogbo yín iṣẹ́ ọlọ́run wọlé gbé dání àbí skama skama mi yín skama gidi alọ́nilọ́wọ́ gbà nìyí àwọn tó bá ti wá tiraka tí wọ́n ti do ní business tí wọ́n ti employ àwọn ọmọ àbẹ́ mọ̀ pé ẹni tó bá tó bá dẹ́sẹ̀ kankalẹ̀ tó dẹ́sẹ̀ kankalẹ̀ àwọn orí tó bá gbà síbẹ̀ ìṣẹ̀dá orí bẹ́ẹ̀ kò lè ṣépè fún títí láéláé torí náà ẹ̀ inú ẹ̀ níyàwó àtọmọ àtàwọn ẹ̀ náà ti máa máa jẹ nǹkan tá a fẹ́ kẹ́ ẹ contribute fún wa nìyẹn kì í ṣe kẹ́ ẹ máa ṣe rádaràda kẹ́ ẹ máa lára ara yín kiri kẹ́ ẹ máa ṣòṣì tẹ́ẹ̀dọ́ ìyá ṣòṣì máa máa ṣorí burúkú máa fura ẹ lọ wá ṣẹṣẹ bẹ́ẹ̀ bá lówó ẹ dá bísínẹsì kalẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ yín ṣiṣẹ́ ń bẹ gbogbo àwọn ọmọ tẹ́ẹ̀ ní kọ́ máa kéwú kọ́ máa kéwú tó ń dìdààmú àdúgbò ẹ wáṣẹ́ fún wọn ẹ jẹ́ kọ́ máa ṣiṣẹ́ àtẹ́lẹwọ́ ẹni kì í tan níjẹ iṣẹ́ lóògùn ṣẹ́ ẹlòmí àwa wá á máa ṣoògùn awọ́rò pé kéèyàn lè máa wá wọn wá ta lórí ìṣe mọ́ kò sẹ́ni tó rí ìṣe mọ́ orí kálukú àwọn ayé gan ti bí sí lọ́wọ́ yìí wọ́n jọ yọ sọ́sìdì lórí gbogbo wa ni àtayé àtọṣọ́ àtàjẹ́ gbogbo aná jọ sọ́sìdì lórí gbogbo wa kò sẹ́yìn ẹ̀kan tí ayé ń ṣe mọ́ kí kálukú lọ wá ṣẹ́ṣe ẹ lọ wá ṣẹ́ṣe àwọn bàbá títa náà bí wọ́n ṣe kéwú tí wọ́n ti jíṣẹ́ tó àgbẹ̀ wà nínú wọn àgbẹ̀ ló ti ẹ̀ pọ̀ jù wọ́n á lọ dáko tí wọ́n bá kú òdìdí iṣẹ́ tí wọ́n bá kọ́ ọmọ ní kéwú nírọ̀lẹ́ tí wọ́n bá lọ sí oko láàárọ̀ wọ́n á dé wọn kọ́ ọmọ ń kéwú rọ̀lẹ́ kò sí dàbí ìlú gbà yẹn ìgbà tí wọ́n mọ̀ pé inú inú àgún àwọn tó bá dáni wáyé sọ pé nígbà làwọn ti máa máa jẹ wọ́n fókọ̀sì pẹ̀lú ẹ̀yìn tí ń sìn kọ́ ibi tẹ́ ẹ̀ ṣe sí òun lè fẹ́ máa jẹ ẹ̀ ṣáàkì lọ́gbẹ́ ẹ̀ gbòkùrọ̀ lọ́fà ẹ wá dé ẹ wá dé ìdí ìdí igi ìdí igi ẹ wá gbẹ́nu sókè báyìí wọ́n máa ṣoje sí yín lẹ́nu gbọ́ púpú ẹ̀ lè gbọ́ ẹ̀yìn ìka burúkú ẹ̀yìn náà máa kárí èèyàn mọ́ lọ́wọ́ náà máa kárí gbogbo ẹ̀ mọ́ lọ́wọ́ ṣẹ́nu kùránì tẹ́gbẹ́dẹ́ ti rí ṣẹ́nu kùránì tẹ kéyẹn ṣẹ́nu inú kùránì tẹ kéyẹn ó wà nínú ẹ ṣe jàre ẹ̀mí wá ṣe púpọ̀ ọdún láyé kí mi happy christmas ẹ kí mi ẹ kí mi ẹ kí mi ìyá ìyá mi kìrìsìtẹ́nì ni ìgbà tí ìyá ni ẹ ń joyè kérúkù ni wọ́n mọ lọ ṣọ́ọ̀ṣì alọ́bẹ̀ alọ́ ṣẹ̀yẹ fún wọn ìgbà tí ìyá ìtukú tó bẹ́ sí inú ṣọ́ọ̀ṣì yẹn náà láti gbé lọ tó ṣàgbé àpọ́n tó lọ sí gbogbo ẹ̀yin aláwọ̀ ẹ̀ má jẹ́ ẹ̀sìn onímù gbogbo wọn ò jẹ dálé tẹ bá rí wọn tó ń ṣe fìlà lórí bí atẹmu lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀rọ pé èèyàn ni wọ́n àwọn wèrè ọmọ wọn yẹn náà máa pa á máa comment ẹlẹ́kẹ̀ẹ́ síbẹ̀rẹ̀ láìwà dàlà ẹsẹ̀bẹ̀rẹ̀ ẹ̀ ń ṣòṣì ẹ̀ ń ṣòṣì ẹ̀ mú iṣẹ́ yín ló kúkú ohun tí wọn ò fi fẹ́ kílẹ̀ Yorùbá bọ́ sí ni ẹ wọ́n sì mọ̀ pé sílẹ̀ Yorùbá bá dé náà máa fa àkùn òṣìṣẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀ ní ṣiṣẹ́ kẹ̀ ẹ̀ ń sáwọ́ àwọn kálukú àwa ṣẹṣẹ gbogbo pásítọ̀ wèrè tó kájọ sílẹ̀ tó ṣe pé pé oníjìbìtì ní ìtọ́ ìpẹ́kẹ́ máa bọ́ ọmọ ọlọ́mọ sùn kẹ máa báyàwó oníwàwó sùn kẹ báyé jẹ́ kẹ bọ̀nà jẹ́ gbogbo yín ni sápá máa gbé sápá àṣẹ máa gbé gbogbo yín ẹ̀yin bàbá aláwọ̀ èké náà tẹ́ máa wà nílẹ̀ tó ṣe pé orí burúkú títí yín náà fi ràn gbogbo àwọn àwọn bàbá bàbá bàbá tó ń wà nínú ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá máa bọ́ síbẹ̀ bá máa kú lẹ̀ máa kú bẹ́ẹ̀ bá máa rùn lẹ́ máa rùn tí ọ̀bá ní ìṣojú yìí ní ìṣojú yìí yorùbá nation must stand kí ló kan èmi kí n gbá bó tiẹ̀ tí bọ́ta gan gbogbo ẹ̀ sí mo ní happy christmas yóò <laughs> èmi tẹ́mi ò rọ́gbúṣẹ́ ṣébi tí nàìjíríà sọ wájà yìí tí bàbá Tinubu débẹ̀ tó yọ sọ́sídì lórí gbogbo wa ṣébi á tún wá sọ pé nìkan ṣe ṣe ọdún tó ẹgbẹ́ ohun tí ó máa máa mú happiness is free la happiness is free free ni ìdùnnú ìdùnnú ọ̀fẹ́ ni òun mo ṣe kí jó mọ́lẹ̀ lánàá tí mo jó mo dansi ara mi dẹ̀ fúyẹ́ ara mi fúyẹ́ ṣé yẹn lèmi máa sọ pé ẹyẹ nìkan ẹbọ ló ń ṣe o ẹnìkan wọn ò sí lójú ọ̀nà ìwọ tó wà lójú ọ̀nà kí láyé kí ni kí ni kí ìtumọ̀ wọn láyé ẹni túmọ̀ sí. gbogbo àwọn ọmọ mi náà jókòó síbi àwọn ìtọ́kẹ́rẹ́ tó ń lọ sílé pé mo ti sọ fún ọjọ́ tá àfa àpọ́n bá ti sọ̀rọ̀ tó ti tako kìrìsẹ́nì àfa àwọn mo ti sọ fáwọn ọmọ yẹn mo ní tó bá ń bàyà yín tó bá ti sọ̀rọ̀ tako kìrìsẹ́nì tó sọ̀rọ̀ tako ṣẹ̀ṣẹ̀ tàbí ó ń blackmail àfa kan pé ìjọ kan ṣe bákan ẹ sọ fún mi dọ́yẹ̀ ẹ̀ lọ́mọ́ torí mi ò ní jẹ́ kẹ́ ẹ bá yí ọmọ jẹ́ fẹ́ mi mi ì násẹ̀sì lórí ọmọ lóòótọ́ àmọ́ a máa jà á mi ì ní jẹ́ kó bá yé àwọn ọmọ jẹ́ fún mi gbogbo àwọn ọmọ mi tó ti mẹ́rì wọn ọba yé wọn jẹ́ ayé wọn nítumọ̀ sí wọn ayé gbogbo wọn ló nítumọ̀ sí wọn ọmọ mi kọ́ sọ fún mi níjọ́ yẹn ọmọ mi àgbà ó lóun lọ síbì kan ibi tó ń wá lọ ó lọ áfìmọ̀ kékeré báyìí ó wá lọ ṣòkòtò pàlà sóòsì kì í ṣe lẹ́hàá o èmi ni mo jẹ gbèsè ẹ̀ka mo dẹ̀ ti ń san mo ti sọ fáwọn ọmọ mi ìwọ tó ń bá fẹ́ kákó jẹ́ kórìí ẹ̀kọ́ pé bísínẹ̀sì ẹ̀kọ́ dúró re tẹ́nìkan bá lọ fọ̀rọ̀ ẹnu dè ṣé bàbá tí kọ́ ló ká èmi ọba tó ni mí ló fi mí pamọ́ tí wọ́n bá lọ fi ohun tí wọ́n bá fi kánkó ẹ tí wọ́n lọ tó lọ dè ẹ́ tó wá ṣe pé ohun tó yẹ kó o gbà ní múmẹ́ǹtì tó yẹ kó o gbà àsìkò tó yẹ kó o ṣiṣẹ́ ò lè ṣe lọ́wọ́ lọ bà á tán lọ́wọ́ di pé áàbù ẹ̀rọ àkùn gáàsì mọ́ ti tán lé báwo láà ṣe ṣe mo ní kò ní jẹ́kùn gbogbo yín kò dẹ̀ ní jẹ́kùn tèmi náà